وترك للعقاب وعمله من شاء وله عليهم فضل وله معهم عدل فتبارك الله احسن الخالقين ان من اخطر كبائر الذنوب يا عباد الله من اخطر كبائر الذنوب على نفس المؤمن والتي لا يكاد يخلو منها كبير ولا صغير ولا ذكر ولا أنثى لذنب الغيبة والتي عرفها رسول الله صلى الله عليه وسلم بكونها ذكرك أخاك بما يكره وشبهه الله سبحانه وتعالى بأكل لحم الأخ غيبا وإن خطورة هذا الذنب يتمثل في أمرين وتأتي هذه الخطورة من وجهين أما الأول فهو أنه ذنب متعلق بحقوق العباد وحقوق العباد يشترط لكفارتها أن يعفو صاحب الحق بخلاف ما يعصى به الله مباشرة من غير وساطة فإن الرب عفو غفور تواب يطمئن إلى كرمه بخلاف العبد ثم ثانيا أن هذا الذنب ذنب سهل الارتكاب تنقاد إليه النفوس فيحسبه أكثر الناس هينا سهلا قل ما ينتبه له كسائر الذنوب وقد بين النبي صلى الله عليه وسلم أن التحلل من المظالم يوم القيامة إنما يكون بالحسنات والسيئات ومن أين لأحدنا هذا الكرم في يوم تتبرأ فيه الوالدة من ولدها فلولا ما قد نبه إليه العلماء من من أحقاد وأضغان ومفاسد تترتب على السعي للتحلل من هذا الذنب بطلب الصفح والعفو من المغتاب لكان ذلك أولى وأضمن للمغفرة فلدرء فلدرء المفاسد فلدرء المفاسد نصح العلماء بالإحسان إلى المكتاب والاستغفار له وإن كان كل ذلك رجاء أن يقلل من ثقل الذنب لا غير فلولا قوله تعالى أنه يكفر ما دون الشرك لمن شاء وهو من, وهو من لا رد لفضله لكنا جازمين بهلاك من يكتاب غيره اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه الطاهرين وسلم عباد الله إذا كان لطعم الغيبة هذه المرارة في عاقبة الأمور فهلا أمسكنا فيمسك عنا الشيطان إلا فيما كان بحقه كالنصيحة للمسلم في مصالحهم كالنصيحة للمسلمين في مصالحهم كالتجارة والنكاح والشكاوى وغيرها مما عده العلماء أنها تتطلب النصيحة ففي هذه يدان لله بقول الحق ولا يخاف فيه لومة لائم عفان الله وإياكم من مكائد الشيطان وحفظنا وجوارحنا من كل ما لا ما لا يرضاه ربنا إنه هو التواب الرحيم adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí tó fi ọlá ẹ̀dá ẹ̀dá tó wá pa àwa ọmọ nàbí ádámà nínú ẹ̀dá tó dá ó pa wá láṣẹ ṣe àtàṣẹ má ṣe ó wá fi ọlẹ́ ẹ̀ ó fi kẹ́ni tó bá wù ú láti darí síbi ṣíṣe dáadáa ó fi ṣe dáadáa rọrú ẹni bẹ́ẹ̀ lọ́rùn ó pàtì ẹni tó wù ú tó mórí lébi iṣẹ́ ẹbí wípé kíyà tí máa jẹ́ èrè iṣẹ́ ẹbí kó máa jẹ́ tó nínú ṣíṣe báyìí ọlọ́run wá ní òun ṣọlá òun lórí ẹ̀dá òun tẹ́nìkan ò bá òun dá bó ṣe wu òun ẹni ọlọ́run bá ní kó darí síbi dáadáa kó ṣọpẹ́ fọlọ́run ọba ẹni bá gborí síbi ìdàkejì tí a fi ń tọ́ sí ọlọ́run ọba ò ṣàbòsí sẹ́nìkan nínú ẹrú ẹ̀ mímọ́ fún ọlọ́run ọba ọba tó lékè lórí gbogbo ohun tó dá ọba aládánìkànṣe tójú gbogbo ẹni fẹ́ jọ lọ nínú tí ó pa wá láṣẹ wípé àwọn ò gbọ́dọ̀ ṣe tó fi kùránì sọ tó fi ọ̀rọ̀ ń sọ òjíṣẹ́ ńlá àti ṣe sí ẹ̀sọ́ òun náà ni wípé ọ̀rọ̀ ẹ̀yìn sísọ o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ kàǹkàkàǹkà tí kìí jẹ́ kẹ́ni ó rẹ́ni kéyìn ó rọ́nà lọ níwájú ọlọ́run ni ẹ̀ṣẹ̀ mímá sọ̀rọ̀ ẹ̀yìn tó jẹ́ pé tọmọdé tàgbà wa tọkùnrin tóbìnrin kódà tọmọ kéwú tó ń mímọ̀ gan kò fẹ́ ẹ̀sẹ̀ ń tó mórí bọ́yányán tẹnìkan lè ṣẹ́pẹ́rẹ́ ju tẹnìkan lọ ni ẹ̀ṣẹ̀ yìí lòjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam lójúwe ẹ̀ fún ni ó ní òun náà ni mímáa ròyìn ọmọ ọ̀yẹ́ ẹni lẹ́yìn rẹ̀ níròyìn tó dájú pé inú ẹ̀ ò ní dùn sí ká fi ròyìn ẹ̀ tó bá wà níwájú ẹni tá a fi ń sọ tá a fi ń ròyìn ẹ̀ wípójú òótọ́ òjíṣẹ́ ńlá ní kò tu ó ní tó bá jẹ́rọ́ ni tá à ń sọ nípa òun tọ̀hún ọ̀ràn ńlá nìyẹn náà fọ̀kọ́ gbàhátẹ̀hú ó parọ́ mọ́ ó ṣàbòsí sí tó bá jẹ́rọ́ ni tó ń sọ nípa ẹ̀ ṣùgbọ́n ògédé epo ti ẹ̀jọ́ òótọ́ làlébù ẹ̀ tá a fi ń panu lẹ́yìn ẹ̀ ó ní kò sọ́ di halal kò ṣe lẹ́tọ̀ fún ni ọlọ́run ọba àlekè ọlá náà nígbà tó fẹ́ júwe bẹ́ṣẹ̀ yìí ṣe burú já ètò ó fi wé kéèyàn ó bá wọn jókòó máa bá wọn pín ẹran ọmọ ọ̀yá tá à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn máa bá wọn pín jẹ pé bẹ́ẹ̀ mi yín ṣe kọ́ tó ìjìyà tí ń bẹ fúrú ẹ̀ṣẹ̀ yìí níwájú òun ó tún burú jù báyìí lọ ẹ wá rí aburú tí ń bẹ nínú ẹ̀ṣẹ̀ yìí ó fi nǹkan méjì yàtọ̀ sí aburú àwọn ẹ̀ṣẹ̀ yòókù táwọn náà jẹ́ṣẹ̀ ńláńlá ìkíní nínú ẹ̀ ni wípé ẹ̀ṣẹ́ ríbà <clears throat> ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ó rọ̀ mẹ́tọ́ ẹ̀dá. E ó rọ̀ mọ́ ẹ̀tọ́ ọmọ ọ̀yá wa tá à ń sọ̀rọ̀ ẹ̀ nigba nígbà tí ò sí ń bẹ̀. kí wá ni tó ṣe é ní special rírọ̀ mọ́ ẹ̀tọ́ yìí ohun tó túmọ̀ sí ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti rọ̀ mẹ́tọ́ ọmọ ànábì adam àti rí àmójúkúrò fún wọn ó nira jù àwọn ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run ọba la fi ṣẹ̀ directly tí ò kó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ sínú nípa pé kí ni ọba allah tansi, ọba aláàánú ni ó kún fún ìkẹ́ àtàánú lórí onígbàgbọ́ òdodo tó fi jẹ́ pé báàbá ti ṣe shirk tí kú òsì káwa mọ́ lórí àwọn ẹ̀ṣẹ̀ ìgbàkígbà tá a bá ti ń ronú pèwàdà pé atúbá kúrò ń bẹ̀ tọkàntọkàn òjíṣẹ́ ńlá ní báwa bá tiẹ̀ ń rá òun rìn pàdé wa ni bá a bá fẹ́ rìn tá a fẹ́ gbèsè ńlẹ̀ ọlọ́run ọba ó sáré pàdé ẹrú tó dẹ́ṣẹ̀ tó fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run àti rí àforíjì ó rọrùn tó bá jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ yìí ọlọ́run ọba la fi ṣẹ̀ láìsí pé ẹ̀tọ́ ẹ̀dá kan ó kó sáàárín àwa àtọlọ́run ọba ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ pé a fi ṣẹ lọ́hun látara ẹ̀dá ni tó túmọ̀ sí pé ajàmbá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ bóyá òwò lájọ dàpọ̀ ní o tá a ṣe bí ò ṣe tọ́ o àbọ̀rọ̀ ẹ̀yìn la sọ nípa onítọ̀hún wọ́n ní tó jẹ́ kóhùn ó tún lè jọ àwọn ẹ̀ṣẹ̀ tá a fi ṣe ọlọ́run ọba lọ directly ni wípé ọlọ́run ọba lágbára kó forí ẹ̀jì wá láláì kọ́kọ́ lé wa sẹ́ni tá a ṣẹ̀ ṣùgbọ́n lòun kì í ṣe bẹ́ẹ̀ ó ní kànábì jíṣẹ́ fún wa wípé mẹ́ta lẹ̀ṣẹ̀ ìkan zambun láyófar ìkan ò láforíjì òun ni kéèyàn ṣẹbọ sóhun títí tí ó fi wá jẹun pé kó má tùúbá tí kó fi ka mórí ẹbọ ṣíṣe wàzánbón láàyè trek ó lẹ́ṣẹ̀ kan wàzánbón láàyè trek ẹ̀ṣẹ̀ kan bọ́lọ́hún ó tiẹ̀ parẹ́ kò ní dédé parẹ́ láì jẹ́ pé akọ́kọ́ pé má jẹ̀mú píparẹ́ òun náà lẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé òun kọ́ la fi ṣẹ̀ directly ẹ̀dá ọmọ ànẹ́bì ádámà la mẹ́tọ̀ ẹ̀mọ́ ti wa kódà bí kì í bá ṣe pé òwú dà pọ̀ àbí fífẹ́ lọ́kọláya dà pọ̀ àbí jíjẹ́ mọ̀lẹ́bí dà pọ̀ kó jẹ́ pé akànjókòó à ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn lásán ni anabi sọlọ́lá kó wa pé ẹ̀tọ́ ọmọ ọ̀yá tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yìí àfi ká wá àtàforíjì ọlọ́run tọ́lọ́run ṣèlérí ẹ̀fẹ́ lẹ́ṣẹ̀ la tó lè fọkàn balẹ̀ pé a rí ìgbà ìkẹta onídẹ́nbọ́n bẹ́yìnàlá abdiwọ́rọ́bì ẹ̀ṣẹ̀ kẹta náà ni ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé láàrin ẹrú àtọ́lọ́run ọbẹ̀ ẹni kódà bó bá pa àwọn ọ̀run kan jẹ tí ò kí wọ́n bí kì í bá ṣe pé ó ja jíjọ́ràn wọn níyàn kò já jíjọ́ràn àwọn èrùn yìí níyàn ó sì ṣe tọ́wọ́bà sọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run òun tọrọ àforíjì òun ò tún ní í ṣe bẹ́ẹ̀ mọ́ a nírètí pé lágbára ọlọ́run ọlọ́run á foríjì yàtọ̀ fún kámú tí òjò abẹ́rẹ́ lọ nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́tìní mọ́tẹ́ni àbí ká sọ̀rọ̀ ẹ̀ nísọ àbòsí nígbà tí ò bá sí ń bẹ̀ òjíṣẹ́ ńlá jẹ́ kó yé wa pé a kọ́kọ́ tọrọ àmójúkúrò ọmọ ànábì ádámà tá a ṣẹ̀ ìgbà náà lọ́lọ́run ọba tó lágbára kó foríjì wá ó ṣẹ̀ wá foríjì wá in tó jẹ́ kẹ́ṣẹ̀ yìí ó ṣòro gan-an ni tàwa mẹ́nu léyìí rí pé bọ́lọ́wọ́n ọba ṣe jẹ́ ọba aláàánú tóun ń sáré sí tá a bá ṣe tọ́wọ́bà tó tẹ̀dá ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀dá bá tiẹ̀ fẹ́ láàánú hìlàhílo ọjọ́ kẹyìn yóò kó àánú kúrò lójú gbogbo wa torí orí lóníkálukú ó máa dùn pé kóun náà bọ́nú ta kú sí lọ́jọ́ èyí kòránì fi yé wa yí pé abiyamọ gan yóò gbàgbé párọ̀ òun lọmọ yìí ti jáde bó bá ṣeé ṣe ni ìyágo ó béèrè pé nínú iṣẹ́ rẹ ọmọ tòun àbòsí tó ṣe fóun àmójúkúrò kan ò sí lénìí kóun náà mórí bọ́nú náà jahannama ṣẹ́ni tá a wá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àbí tá a fi èrú mú ẹ̀tọ́ tiẹ̀ mọ́ ti wa ṣọ́kàn wa balẹ̀ pé bá àbára foríjì ẹ̀ láyé yóò foríjì ni ní gbangba kẹ̀yàmà bí àwọn tó jẹ́ kí mi máa mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́tẹni tó jẹ́ kó ṣòro jàwọn ẹ̀ṣẹ̀ tá a fi ń ṣe ọlọ́run ọba direct lọ́nà wọ̀nyí ríbà ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ó wá kó eléyìí sínú kì í wá ṣe léyìí nìkan aburú kejì tí ríbà tún ní òun náà ni pé ó kéré bí ìyẹ yànmùyánmú lójú gbogbo wa ó jẹ́ kó rọrùn fáṣetánì láti máa tì wá sí i bẹ́ẹ̀ni kan nínú wa kọ́lọ̀ májàárì tó bá fi ṣìná ṣíṣe gbayì bóyá ẹ̀kan ṣoṣo náà ni wọ́n ló bá ṣẹ́wó lórí tí wá kàn wá ọdún mẹ́wàá sénìí ojú àbùkù tá a máa fi wò ó ó lè má jà lára ẹ̀ ṣùgbọ́n tí ń jẹrun ẹni ẹlẹ́ni lẹ́yìn lẹ́ẹ̀mẹ́ẹ́dọ́gbọ̀n lójúmọ́ àní wò lẹ́ẹ̀mejì àní kàkẹ́ṣẹ̀ ó jẹ́ kó wà nínú àwọn ẹ̀ṣẹ̀ táwa ń fojú kò tó nǹkan wò tó sì jẹ́ pé ìtúsílẹ̀ nínú paada ó gba pé ká kọ́kọ́ lọ báwọn tá a ṣẹ̀ ká tọrọ àforíjì wọn ká tó lè ráforíjì ọlọ́run lórí wọn ẹrú sí ọlọ́run àwọn àfáà wa ní tí kìí bá ṣe wípé a tún máa kó sí aburú ńlá látara pa afẹ́ ní gbogbo ẹni bá ti sọ̀rọ̀ ẹni lẹ́yìn kó lọ pe onítọ̀hún kó tú àṣírí ara ẹ̀ kó wá bẹ̀ẹ́ pé ṣó o foríjì mí pé ìgbà náà lọ́kàn wa tó balẹ̀ tó ń tọ̀hún bá ní mo foríjì ẹ̀ kọ́lọ́n bá ń foríjì ìgbà náà lọ́kàn wa tó balẹ̀ pé èyí tá a dá lọ́ràn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn o ọlọ́run ọba ti bá wa parẹ́ tẹ́rú bá forí jì wá ìrètí ni pé ẹrú ò ní láàánú wájú ọlọ́run ọba wa lọ tẹ́ni tá a ṣe bá lóun forí jì wá wọ́n lọ́kàn balẹ̀ pé ọlọ́run forí jì wá wọ́n ní ṣùgbọ́n mélòó nínú àwọn ta máa ń sọ lọ́rọ̀ ẹ̀yìn la lè tò fọ́lọ́rọ̀ táwùjọ ò ní dàrú kódà wọ́n ní míì gan-an tẹ́ni tá a fi ṣẹ̀ bá lóun forí jì wá àṣetáni ó máa pè sí lẹ́mí lemọ́ lemọ́ lemọ́ lemọ́ ni tó fi jẹ́ pé aburú tí ó máa dálẹ̀ wàláhì kò ní tán láwùjọ a jẹ́ pé àánú lọ́lọ́run ọba ṣe wá tó fi awọ bo gbáàyà tá a fi mọ kí la máa ń rò síra wa tá a fi mọ kí la máa ń sọ nípa ara wa bójú ò bá ṣe mẹ́rin wọ́n ní tó bá jẹ́ bó ṣe rí rèé àwọn ò lè fọwọ́ sọ̀yà fẹ́nikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀yìn wípé ògede tangafirula tangafirula tá à ń ṣe ó ti kú lọ ẹlòmíì ó tẹ̀ kọ́kọ́ tọrọ tó astagfirula yìí tó bá jọ́rọ̀ ẹ̀yìn ni mo fẹ́ sọ kó tó sọ kò sí nǹkan tó fàájú pé àṣeyìtàn tí máa ṣe tẹ́fsìr fáwọn tiẹ̀ a máa yára ṣe tẹ́fsìr fún wa wípé n tó fẹ́ sọ yìí lórí ẹ̀tọ́ ni máa bá a lọ wọ́n wá kì wá ń lọ wọ́n ní tí kì í bá ṣe ìpáyà pé aburú ńlá tó jù yìí tá à ń sá fún lọ ní ó tún máa ṣẹlẹ̀ ni àwọn ò bá kúkú sọ pé n tó dá wọn lójú ni pé ẹni bá sọ̀rọ̀ ẹ̀yìn kọ́lọ́hún tó pẹ̀ṣẹ̀ rẹ̀ káwọ́ tó lè bá dún pé o kú oríire o ó dìgbà tó bá lọ túbá lọ́wọ́ ẹni tó dẹ́ṣẹ̀ yìí sí ṣùgbọ́n fún payà tó tún lè máa wá tẹ̀yìn ẹ̀ṣẹlẹ̀ wọ́n wá gbà wá nímọ̀ràn wípé ọjọ́ kan náà lẹ́rú máa mọ bẹ́ṣẹ̀ ṣe wúwo tó ń wájú ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ pé ìmú kò tó nǹkan ní ti mú bọ̀ tẹ́lẹ̀ téyìn ó wá pinnu pé tó ìwọ ọlọ́run mi ò fẹ́ dẹ́ṣẹ̀ yìí mọ́ kí wá ní ká ṣe wọ́n láwọn tá a bá rí ipa ti jẹra wọn lẹ́yìn báyìí a jẹ wọ́n ní ojúṣe pé ká ṣe dáadáa sí wọn ká ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà tẹ́rú máa gbà ṣe dáadáa sẹ́rú òun lè má mọ̀ kí lẹ rí tẹ́ fi ń kẹ́hùn ẹni tí ń kẹ ní ó máa mọ̀ lórí ẹ̀mí ẹ̀ pé tó ìwọ lọ́n mò ń fi léyìí wá àánú ni o wọ́n ní ká sì máa tọrọ àforíjì fún tọ̀hún báwa náà ṣe ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn foríjì wá wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí àáfàá kan lórí ilẹ̀ òní fọwọ́ wípé ńgbà tó ti ṣe dáadáa sí i tó ti tọrọ àmójúkúrò ọlọ́run ọba fóun náà ìwọ náà lọ gbàlù máa jó pé o ti mórí bọ́ wọn ni rárá rọjá òní ìrètí ni pé ó ṣeé ṣe kọ́lọ́run wọlá eléyìí tí mo ṣe yìí kó fi pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ ebóun náà ló ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá lòun ní kápá láti forí ẹ̀jẹ̀ rú tí kì í bá ti ṣe shirk so ìrètí láàní àtúngbọ́dọ̀ fọkàn balẹ̀ tó bá jẹ́ bọ́rọ̀ ẹ̀ṣẹ̀ yìí ṣe rí rèé a rí pé wàhálà tó wà ń di fífẹ́ tọ́ràn ẹ̀ ó ju wàhálà tó wà ń di kájìnà sí láti má dá lọ pátápátá wọ́n á ní wọ́n bá wa sọ̀rọ̀ ilẹ̀kùn àfèsì àbí pé wọ́n dọ́rọ̀ ọlẹ̀ àdìdé ń bẹ̀ àbẹ́ ọmọ ìyá wa tó dọ́rọ̀ ọlẹ̀ irú tó fẹ́ gbọ́ kọlu gbọ́lẹ́nu wa kò jù bẹ́ẹ̀ náà lọ eléyìí mọ́ ń bí ń tí lẹ́gbẹ̀ẹ́ ń tá a ṣe ká tó ráforíjì tá a bá sọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣùgbọ́n wọ́n ní ọlọ́run ò ní dè wá lábala kan kó má tu wá lẹ̀ lábala míì in tó ṣe léèwọ̀ fún wa yìí ó lè fẹ́ mú kí ọ̀pọ̀lọpọ̀ ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ó nira àwọn àáfàá wa yẹ àwọn àkọsílẹ̀ wò nípa òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn aláìhùsẹ́lẹ̀m àtàwọn tó bá lò wọ́n láwọn wá yọ àwọn àyè bíi mẹ́fà kan tó ti jẹ́ pé ohun tá a mọ̀ lọ́rọ̀ ẹ̀yìn a nígbà láàyè pa a lè sọ ṣùgbọ́n kì í ṣàníyàn ọ̀rọ̀ ẹ̀yìn la fi ń sọ láwọn àyè wọ̀nyí àníyàn pé à ń ṣe ìbáàdà ni bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yìn ni bí kì í bá ṣe àníyàn ta tì kò ní lákọọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn tọ́rọ̀ olúwo fi máa ṣòro níwájú ọlọ́run láwọn àyè bíi márùn-ún sí mẹ́fà wọ̀nyí nínú wọn òun náà ni pé tá a bá fẹ́ gba ẹ̀gbà wá ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tá fẹ́ gba hadithi lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn àáfàá máa kira wọn lọ pé ah, lágbájá òpùrọ́ ni o àní pẹ̀lú pùrọ́ lójú ẹ̀kínú ẹ̀dùn sí tí ò bá sí ń bẹ̀ tá a bá ní ẹ ṣọ́ra àfà báyìí a rí pé ọ̀dọ̀ ẹ̀ gbogbo yín lọ lemọ́ lemọ́ lemọ́ á ah, pàǹtí pọ̀ lórí ẹ̀ o wàláhì kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn tó bá jẹ́ pẹ́ni tí ń sọ àníyàn ẹ̀ désàlẹ̀ ẹkùn ẹ̀ ni pé òun fi ń dáàbò bo ẹ̀sìn ọmọ ìyá òun ni kì í ṣàníyàn kèéta ẹni bá wá sọ lábẹ́ àsìyá ẹ̀sìn tó jẹ́ pé kèéta lòdì sínú ọba tó rí ti ń bẹ nígbà àyà ó rà níyàn ẹ̀ ṣùgbọ́n a rí tú sílẹ̀ labala yìí bẹ́ẹ̀ náà la rí tú sílẹ̀ fẹ́ni tí wọ́n bá ṣe àbòsí sí tó wá lọ kí ẹni tó wà láláṣẹ ìlú àbẹ́ni tó wà nípò aláṣẹ àbá àfáà tó mọ̀ pé ah, lágbájá lè bá mi bá sọ̀rọ̀ ó lè bá mi gba ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó fẹ́ rò lẹ́jọ́ nípa ẹni tó ṣàbòsí sí tí ò sí ń jòkóó wọ́n ní kò lákọọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo eléyìí pátá láàrin hadithi kan àbí míì tó ń de ń tà ń sọ yìí tó jẹ́ pé wíwà lórí mímbàrí ó lè má gbà wá láàyè tó bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ ṣe ìgbéyàwó àbó lọ́kọ̀ọ́ tó wá rí pé ah, kíní yìí kìí ṣe ń tá a ṣe tá a tún fẹ́ sájáde kúrò nú ẹ̀ ó yẹ ká ṣèwádìí pẹ́ni tá a fẹ́ fẹ́ yìí kí lẹ mọ̀ nípa ẹ̀ kódà kìí ṣe kó tọ́ nìkan wọ́n ní ojúṣe ni fẹ́ni tó fẹ́ ṣòwò àbẹ́ni tó fẹ́ fẹ́yàwó àbí tó fẹ́ lọ́kọ tó wá bá wa wọ́n ní anusho fífi ẹ̀mí òdodo fífi tọ́ irú wọn sọ́nà. So níbi tó dá wa lójú ó lè já aburú tí nǹkan tí wọ́n fẹ́ dáwọ́lé tó lè dì sínú wọ́n ní ṣíṣe ojúṣe yìí ó kúrò lẹ́tọ̀ọ́ ojúṣe ni tá a gbọ́dọ̀ ṣe ní bọ́lọ́hún bá ṣe gbà wá láàyè mọ́ eléyìí náà ò ní lákọọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn pé ọ̀rẹ́ mi tó ló fẹ́fẹ́ ẹni ire ni o ó lawọ́ ó ṣe báyìí ó ṣe báyìí ṣùgbọ́n múra alẹ̀ àmọ́ àbínú tó bá gbọ́ pa sọrú eléyìí nípa òun ó lè ní bá a ṣe súnmọ́ra tó yìí àṣẹ tún lè sọrú eléyìí nípa mi àbí òwò fẹ́ bá ṣe mo mọ̀ báyìí mo mọ̀ báyìí mo mọ̀ báyìí ṣùgbọ́n nípa nǹkan báyìí kíyèsí léyìí kíyèsí léyìí wọ́n wá ní èyí tá a fi àníyàn ẹ̀sìn báyàn sọ yìí tá a sọ pé kò lákọọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní kẹ́ni tí ń sọ kíyè sí nǹkan kan kẹ́ni tó wá báni fúnmọ̀ràn náà ò kíyè sí nǹkan kan àkọ́kọ́ ni pé ẹni tó wá báni fúnmọ̀ràn yìí bí ẹ dákun mo fẹ́ bá lágbájá dà nǹkan pọ̀ mo fẹ́ fún un lọ́mọ kí lẹ mọ̀ nípa ẹ̀ wọ́n ní ta bá sọ fún àṣírí la tọ́jú sí lọ́wọ́ kóhun náà má wàá gbalé rédíò lọ wípé àfa báyìí báyìí báyìí báyìí nǹkan báyìí ń tó fẹ́ lò ọlọ́run ti rán èèyàn sí ẹ tí ó fi lé ẹ lọ́wọ́ ìwọ ló wá kù bóyá ó lòmọ̀ràn yìí àbó ò ní lòmọ̀ràn ṣùgbọ́n a rí i pé nínú nǹkan tí máa dá wuyewuye lẹ̀ láwùjọ òun ni pé àwọn tó bá bá mọ̀ràn wá tẹ́ni tó ń gbà wọ́n mọ̀ràn náà wá fún wọn nímọ̀ràn nífun tẹ̀sìn wọ́n wà á polongo ẹ̀ débi tí ò yẹ kó dé látàtàrí pé ẹni tí wọ́n fún mọ̀ràn yìí ó fẹ́ ṣe ní tóun rò pé ìmọ̀ràn yìí tọ́ka fóun ṣùgbọ́n ìpáyà ń ṣe é pé kí wọ́n má ní kí lòun rí tóun ò fi ṣe ní tóun lòun fẹ́ ṣe mọ́ òun náà wá ń wẹ́ ní eré kúnra ó lè wá dárúkọ èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tóun dọ́dọ̀ wọn tóun gbàmọ̀ràn lọ́wọ́ lágbájá ó ní má bàá ṣe mo gba tọ̀hún á tẹ́bátẹ́ ẹ̀gbọ́n tó sọ ń pa ìwà láì ó lẹ́ni ibi ni tí ò ní ìdìkò sọ ìmọ̀ràn tó wá béèrè ọ̀rọ̀ àṣírí ni ó ti fún ẹ gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀sẹ́sìn ìwọ náà wàá lò ó kó má lu sọ́wọ́ ẹni tí ò bá ní ìdìpé kó gbọ́ ṣe wá rẹni tó sọ tiẹ̀ ló fẹ́ ṣòro jù torí pé kò sí ẹni méjì tó ń jọ ń rìn tí ò ní mọbi tẹ́nìkejì òun kù sí wàláhì kò sí màláìka nù wa tó sì jẹ́ pé tí wọ́n bá wá béèrè ìmọ̀ràn lọ́wọ́ wa ń gbà mí ìpáyà pé tí n bá ròyìn ọ̀rẹ́ mi bó ti rí tó bá gbọ́ á àárín ọ̀rẹ́ sọ̀rẹ́ ó kan ó lè múni máa ṣẹ́nu kù tá a bá wá rántí pé ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò tó ẹni tó pa wá láṣẹ ká jíṣẹ́ nítorí tòun a mọ̀ pé ojúṣe tá a jẹ ọmọ ọ̀yá tó wá béèrè ìmọ̀ràn ó ṣáájú ojúṣe táwa rò pa nísọ̀rẹ́ wa pa àfẹ́kọ̀rẹ́ ó dàrú eléyìí náà ni túmọ̀ pé islam yà á wàláyò àlàalẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ó pàtàkì ju gbogbo orí relationship tó lè wà láàárín àwa àtẹ̀dá kan lọ débi pé ìpáyà pé kọ́rẹ̀ ó má wàá bàjẹ́ kó má wàá gbọ́rú eléyìí pé mi mo sọ ń pa òun ẹni tó wá yẹ ká sọ a máa wá bẹ̀rù wọ́n ní ká rántí pé ẹ̀sìn la ń fi ń sìn ẹni tó fẹ́ sọ ọ́ láti tọ́ni sọ́nà tó bá gbà pẹ́sìn ni ẹni tó ń sọ nípa ẹ̀kọ́ lè yẹ kó bẹ̀rù ẹ̀dá kan ò ní kàǹkà lórí ẹ̀dá kan ju kó lóun lè sọ sẹ́nu lọ bó bá sì lè sọ sẹ́nu ọba tó lè pàṣẹ pé kó pọ̀ ọ́ níjọ́ tí ó pọ̀ náà ó pàṣẹ kó pọ̀ ọ́ nípa báyìí àtàwa à ń béèrè ìmọ̀ràn àtàwa tá a fẹ́ fúnni nímọ̀ràn tó bá já ní ẹ̀sìn la máa ń tì síwájú àwọn abala táwọn àáfàá ṣàlàyé pé ọlọ́run fi tú wa lẹ̀ tá a bá fẹ́ sọ ohun tó jọ ọ̀rọ̀ ẹ̀yìn yìí a lè máa rójú ṣeṣe táàrin wa ò sì ní máa dàrú ṣùgbọ́n àtẹ̀mí tí mò ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kálukú wa náà ni ó máa mọ̀ nínú gbá ayẹ wípé àṣetánì rí gbogbo amúlábala yìí púpọ̀ àwa abẹ ọlọ́run ọba a níkapá lórí ẹ̀mí wa bọ́lọ́wọ̀n ọba kún wa lọ́wọ́ láti rí dáadáa ṣe a ríra wa gbàálẹ̀ lọ́wọ́ ìtí ẹ̀ bọ́lọ́wọ̀n ọba kún ni lọ́wọ́ ọlọ́run dákun máṣá ìgbà wálẹ̀ àwọn tí a ń pe àkíyèsí wa sí yìí kọ́lọ́run dákun kó fi àánú ẹ̀ tún wa ṣe lórí ẹ̀ tá a bá rí mójútó wàláhì àwùjọ wa ó máa yóò máa tutù bó ṣe yẹ kó tutù yóò máa gún bó ṣe yẹ kó gún ẹ̀mí ọmọ ọ̀yá ò ní máa kọ kò ní máa kọ ọmọ ọ̀yá lórí n tó jẹ́ pé ẹ̀sìn fi àyè lẹ̀ fúsà wà ká sọ ọ́ pẹ̀lú àníyàn ẹ̀sìn àníyàn ẹ̀sìn yìí náà là ń bẹ ọlọ́run ọba pé ọlọ́run dákun má bàjẹ́ lórí ẹ̀mí wa a fi àkókò yìí bẹ ọlọ́run ọba gbogbo ibi tá a kù sí pátá èyí tá a ti ṣe tí wọ́n ní kò láforíjì àfi bá a bá ráàánú ẹni tá a ṣẹ̀ sí tí ó sì ṣe é lọ bá mo bẹ ọlọ́run ọba fẹ́mi àtẹ̀yìn ọba ni tó jẹ́ pé ó ní bọ́wọ́rọ̀ òun bá dé kún náà ni òun nìkan lẹ́nìkan kì í yẹ makinski òun òpó ṣe ṣe báyìí kọ́lọ́hún fi àánú ẹ̀ tó fi ju gbogbo nǹkan tó dá lọ kọ́lọ́hún dàkú kó fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ fún wa kó wá jẹ́ kí ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa lé nìí pé a fẹ́ ṣẹ́rí kúrò ń bẹ̀ ọlọ́run dàkú já ló dúró lórí ìpinnu náà subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa anta wa astaghfiruka wa atubu àwọn ìmáàmù àti ẹ̀kí wọ́n kírùn fún alẹ́ ní ustaz abu abdulbasit wọ́n ní ìdíwọ́ kékeré kan níbi iṣẹ́ so wọ́n pè mí ní bí àná àbí ìjẹta ìjẹta wípé àwọn ò nílè mẹ́kẹ̀ abẹ́ ọlọ́run bá wa kún ọ lọ́wọ́ kó mo lè sọ́la.